أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أوقف مولانا أترى كيف النبي صلى الله عليه وسلم ọlọ́run أنت يا dúpẹ́ fún òun náà ni ọba tí tó ṣe ní ọlọ́run fún wa láti tún lè kí àṣùbà àtàárọ̀ yìí adúpẹ́ fún ọlọ́run ọba náà àwa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kọ́ mọ́kùn lórí anabi kọ́ mọ́ bá wọn sọ ábà rẹ̀ kọ́ mọ́kùn lórí àwọn náà kó tó mọ́ bá gbọ́dọ̀ àbí dáadáa tẹ̀lé ìlànà anabi tó ń fi jọ́gbìn àlìkìyàmù ìwà olùkọ́ ọlọ́ba asan ẹlẹ́sìn olórí àwọn òbí tó bí wa gbogbo àlọ́ndàkùn jẹ́ wọn. náà lápapọ̀ ọlọ́run kó gbàdúrà ọlọ́run bẹ̀rẹ̀ àmọ́ ti yára hàmù pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó tún máa tẹ̀síwájú láàárọ̀ yìí nínú àdéhì ẹlẹ́ẹ̀kejì èyí tí a ń sàlàyé nínú síra àgbà olùnà wíyà tí a máa ń kà fúnra wa. ṣáájú bá tó wọ bẹ̀ ká má gbàgbé àwọn àlàyé tá a sì fúnra wa nípa oṣù Muharram tá a sọ fúnra pa wà ń yìí pa nẹ́bí tọ́ka sí pé èèyàn máa ń gbààwé ń bẹ̀ púpọ̀ ni mùsùlùmí òdodo máa ń gbààwé púpọ̀ nínú oṣù Muharram ni pàápàá jùlọ tá òní ní jẹ́ bí ọjọ́ keje tí ọ̀la ó máa jẹ́ ọjọ́ kẹjọ gẹ́gẹ́ bí ìtí ẹnitọ́jẹ́ olórí wa wọ́n fi léde fún wa pé déètì náà ni abẹ́rẹ́ bàtà lánàá náà ẹ̀kọ́ náà kó fún wa lọ́wọ́ kó yẹ kí ó rọrùn fún wa láti lè gbìyànjú bó ti tọ́ àti bó ti yẹ ń bẹ̀ àwa sọ fún wa pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lẹ́ tí o ti gbà látijọ́ yìí látijọ́ àti bẹ̀rẹ̀ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá ìgbésí pọ́pọ́ náà lọ́wọ́ òun torí àwọn ọ̀rọ̀ tó púpọ̀ síbẹ̀ pàpà jùlọ ní ọjọ́ ìrìn náà ìyá ọmọ lẹ́yìn ẹjọ́ mẹ́ndé wọn dá pọ̀ kí n lè gba àwẹ̀ fún ọlọ́run láyé sí ẹ̀pẹ́ nìkan ní ẹsẹ̀ wàá pàdé yẹn lójú ọ̀nà ìjọ sọ fún pétọ́ kọ lọ báwẹ̀ kò múra sí àwẹ̀ àbí kọ gbà ọjọ́ méje oṣù kìíní kan àwọn àwẹ̀ tí àwa máa ń bá mi súnà ti wà tẹ́lẹ̀ bí ẹ̀sẹ̀ nípẹ́ nìkan ní ẹ̀yìn àwẹ̀ fún wa láti má pàtàkì àwẹ̀ ànábì ti ṣàlàyé ẹ̀ fún wa torí ìdílé yìí láti tún lékún ní iṣẹ́ olórí kọ́lọ́n kó fún wa lọ́wọ́. àdìsẹ́lẹ̀ keje òun náà ni àdìsí táwọn afá sọ ní orúkọ àdìsí náà gangan nítorí náà àdìsí náà ti fàáyọ pé àdìínú nàṣíhà àdìínú nàṣíhà ẹ̀sìn wa ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn nàṣíhà ni kẹ́lìmọ̀ nàṣíhà ẹ̀rí wípé èdè lábáwá ni ṣùgbọ́n fi ti tá a máa Yorùbá tí wọ́n sọ pé wọ́n sì nà sí àfún a sì nà sí àfúnra wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdìdì tá a gbọ́ yẹn náà ni kéèyàn ó ṣe ìkìlọ̀ fún ni kéèyàn ó ṣe kéèyàn ó kéèyàn ó ṣe ìkìlọ̀ fún rẹ ni. ànábì Ruqayya Tamim ibn Aws ad-Dari radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala ad-dinu an-nasiha qulna liman. قال لله ولرسوله لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامته صلى الله عليه وسلم azọmọlá pé ẹjọ pàdísì náà wà náà ni àbúrò kọyà tó kọrẹ àwọn ẹjẹ tẹmíìmù ọmọ haúsí kí Ọlọ́run kó bá yọrọ sí wọn. a ní òjíṣẹ́ Ọlọ́run kí Ọlọ́run Ọlọ́run kó máa bá a sọ fún wa yìí pé àdínú nàṣìhà wọ́n ní ẹ̀sìn tẹ́rí yẹn o nàṣìhà ẹ̀sìn jẹ́ nàṣìhà ó jẹ́ ìkìlọ̀ ẹ̀rí ó jẹ́ kí ni ó jẹ́ ìkìlọ̀ àwọn àtàwọn kẹlìmọ̀ nàṣìhà yìí á rí pé jàmí àtùmọ̀ àná á ìyá sàtọ̀ làhàwù lè lè mọ̀ sóyè láà. òun náà ní kó pé ẹni tá a bá fẹ́ ṣèkìlọ̀ fún yóò ṣe kí ni o yóò kó àwọn èrè tó pọ̀ yóò rí mú bẹ́ẹ̀. àwọn máa ń ní wọ́n mú jáde látara ká sọ ní násọ ń ta òbàbù wọ́n náà mú jáde látara pé ká yẹn ó ya kéèyàn wá tún wọn òun náà ní ká sọ èèyàn ya kéèyàn wá tún rán ẹ̀rí báyìí tọ́ni nàṣíyà yẹn aṣọ rẹ̀ ya ọwọ́ abẹ́ tún rán abẹ́rẹ́ ìgbà nàṣíyà làwọn abí rán aṣọ tó bá ya ìtumọ̀ rẹ̀ náà ní wípé ibi tí a bá kù sí nàṣíyà ni ó tún kálukú wa ṣe abẹ́rẹ́ ìgbà anabiwa sọ̀rọ̀ yìí pé ẹ̀sìn wa yóò dínú àdínú nàṣíyà ẹ̀sìn ànàṣíyà ni ìtumọ̀ rẹ̀ náà ní wípé ẹ̀sìn ó ń kálukú wa á máa tí aṣọ wa bá ti yá mbẹ àmọ tọ́nà àmọ omi tí a bá kú díẹ̀ síbẹ̀ a bá ti gbọ́ àmọ tó bẹ̀ sí ibi tá a bá ti sàṣe tó tá a bá ti gbọ́ àmọ gbìyànjú ká fi kún ká ṣe kó ṣe díẹ̀ ibi tá a ṣe ju ti fẹ́ wà tá a bá ti gbọ́ pé àdé nìyẹn sí yà á lè fà ìfọwọ́ jẹ́ àṣìkò náà á lè fà sí. àwọn sọ̀rọ̀ bá wa béèrè lọ́dọ̀ ànábì pé tó wá wá níbẹ̀ dá ànábì ah, liman táwa láwọn ṣe nà sí àfún níbo kí láwọn tara kí láwọn ṣe nà sí àfún o ànábì ní lìlà ọlọ́run láwọn ṣe nà sí àfún abẹ́rẹ́ mi ọlọ́run láwọn ṣe kí ni ọlọ́run láwọn ṣe nà sí bóòlù nà sí àwọn ṣe kẹtọ ọlọ́run sọlọ́n lásán níbi ilé dábàá ránṣẹ́ sọlọ́n sẹ́nìkan ni dáàpé òun ò tún ẹ̀sìn ẹ̀sìn rárá ìtumọ̀ eléyìí ni wípé àwa ń pa nàṣíà á tún aṣọ fún wa rán á tún ẹ̀sùn wa sí níbi tó bá kù sí pẹ̀lú pé ìtọ́lọ̀ ní ká ṣe á gba nàṣíà látọ̀dọ̀ ọlọ́run bí àdáyé wà jù bá ti pẹ̀lú ká mọ mọ àwọn ọ̀ràn tó wá pa wá láti ẹ̀ka ṣe ká sí. á máa gba nàṣíà lórí wípé ẹnìkan fẹ́ ṣèkìlọ̀ fún wa lórí wípé ìtọ́lọ̀ ní a ṣe kò láṣe ìtọ́lọ̀ ní a jẹ́nà sí àmà jẹ́nà sí i eléyìí ni nàṣíà téèyàn lè gbà láti kíni o nípasẹ̀ ọlọ́run àwọn máa gba nàṣíà pẹ̀lú pé tọ́lọ̀ ní ká ṣe rèé lánàá ṣe àwọn máa gba nàṣíà pẹ̀lú kọ́lọ̀ ní ajínà sí eléyìí ajínà sí àrídé díẹ̀ sọmúrì nàṣíà pé a gba nàṣíà látọ̀dọ̀ ọlọ́run òun lélẹ́yìí àwọn bá sàlàyé wọn ni àmà nàṣíà tó lè láì tà àlàfàmà náà wù yànsọ́rùmù ilà ìmáàlì bìlà. wọ́n ní yóò léwu sí papọ̀ mọ́ ìgbàgbọ́ wa sí ọlọ́run á jẹ́ owó dúró pẹ̀lú ọlọ́run eléyìí ní túmọ̀ sí pé àgbà nìṣíyà gbogbo àwọn kan tó ní papọ̀ mọ́ àṣẹ ọlọ́run tó pa ẹsẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn wà lẹ́gbẹ́ kó fún wa ẹgbẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ nàṣíà fún ọ̀tún ẹ̀tídà ọlọ́run fún alukur'an òun ni pé gbogbo ń dáàmà bí ṣètò ìgbésí ayé wa á máa rí pé alukur'an yìí ló bá lóye sí pé wọ́n bèrè lọ́wọ́ ìyá wa Aisha náà yìí pé kìtì ẹ̀ ní ìwà nẹ́bí máa kó tùrù àbí ìyá wa Aisha dákun kó kí ni ìwà nẹ́bí tá nẹ́bí máa ń wù gan anabi ní ayé wa aisha ní hulku hu alukur'an ìwà tá anabi máa ń gbọ́n náà alukur'an báwo ló ṣe rí bẹ́ẹ̀ pé alukur'an ni wà anabi ìyẹn ni pé gbogbo tọ́lọ̀ ń sọ ní alukur'an fi ẹ̀ máa ṣe òun náà lànàbi máa gbìyànjú àti ṣe gbogbo tọ́lọ̀ ń sọ ní alukur'an pé ẹ jìnà sí ẹ má dé rí ẹ òun náà ni anabi máa ń ṣe kéré lànàbi máa fi lànàbi máa jìnà sí lànàbi máa dúró tí wọn sọ pé ọlọ́run ní sọ fún ayé ká ṣe kẹ́kẹ́ kí wọ́n wá rí i á ah, ẹ̀gbọ́ lásìkò tá a wà yìí sọ àbàlọ́ bá mu àsìkò nìkan ní lẹ́yìn bá mu kọ̀ básìkò tó wà yìí mu àwọn èèyàn mọ consequence ọ̀rọ̀ táwọn sọ yẹn básìkò yìí mu ìtumọ̀ tẹ́ ń sọ ni wípé orí ọlọ́run o táwọn èèyàn bá mọ̀ bẹ́ẹ̀ kọ̀ bá mu ẹni tó fi tíra tí o ní tíra mi tó sọ̀rọ̀ yẹn náà ó ti mọ pé tíra tí ẹ ń lò náà ní táyé òun parẹ́ ó sì mọ̀ kọ́ba àwọn náà ní tóró ti mọ irú ìwà tí ó wà lọ́wọ́ ẹ̀yìn ẹ̀dá tó ń dá anábìbí wa ní àdínù nàṣíà lillahi wa likitabi likitabi yìí bẹ̀rẹ̀ náà ni wọ́n ti mọ irú ẹ̀yìn ẹ̀dá tẹ́ wà mẹ́ẹ̀ ọ̀rọ̀ ànábì ní abánábì ọ̀sára yìí tíra náà ní ẹ máa fi ṣe nàṣíà fún ayé o ẹni ọba wa bá ọ pé dákùn ṣèkìlọ̀ fún mi. ẹni bá wá gbà mọ̀nà lọ́dọ̀ rẹ ìmọ̀nà tó fún mẹ́jọ pẹ̀lú àwọn o níbi ìmọ̀nà tẹ́lẹ̀mí náà gbà lónìí níbi nàṣíà tẹ́lẹ̀mí yẹn fi kẹ́lẹ̀ kan ṣe fún ibẹ̀ náà ló ti ṣe o ibẹ̀ náà ni ó ti ṣàṣìṣe nígbà tí ṣe ọ̀nà àbọ̀jà ọ gẹ́gẹ́ bí ọ ọwọ́ ni dáhùn ẹ̀yìn afá ẹ̀ sànù mi ọjà mi yìí má ti kún káàmá ta gbogbo ẹ̀ ta gbogbo ẹ̀ náà gbèsè lòún bá dé àbí sẹ́wọ̀n yìí kò lọ déédéé ohun èrè yẹn rà àwọn ohun ohun èrè yẹn sọ́ọ̀bù yóò wá fi kí ni ọlọ́run ní kí lànà ẹbí sọ yóò fi lẹ̀ yóò wá bọ́ síbi pé à tọ́lọ̀ bá rí báyìí tọ́lọ̀ bá ti rí báyìí wọ́n ọmọ táwọn èèyàn máa ń ṣe ni àwọn èèyàn máa ń dọ́gbọ́n sí ni àwọn èèyàn máa ń tẹ́tí ni ẹni tí ọmọ bíi ẹgbẹ́ rẹ ti ń là òun ni ọ̀sán ayé kù wọ́n máa dọ́gbọ́n sí ni eléyìí ò sì nà sí àtọ́lọ́ kò sì nà sí àtànẹ́bì nà sí àtọ́lọ́ àtànẹ́bì ló ń bẹ̀rẹ̀ ní wípé ẹ̀já jà kó gbogbo nǹkan síwájú ọlọ́run ẹ̀já kó gbogbo nǹkan síwájú ọlọ́run ọlọ́run lọ́ba tí ó lè jẹ́ kéèyàn tà kò sóòsà kan ọwọ́ àkọ́kọ́ béèrè ìwádìí ẹni tí ń béèrè ọ̀rọ̀ náà rẹ kó òun sọ́ọ̀tì ẹni tí bíbí two hundred lápẹ̀júwe ní bíbí twenty thousand péré òun náà ní bí sòwò twenty thousand péré ní bí sòwò ń sì ń dájọ́ bí àjọ two thousand lọ́sẹ̀ ẹ máa wò ká o aṣọ ẹgbẹ́ òkúté yóò tún ra aṣọ ẹgbẹ́ three thousand five thousand wọ́n sì ń jẹun nínú ẹ̀ náà ọwọ́ aṣiṣẹ́ láàrin oṣù mẹ́ta fún mẹ́rin ó ní twenty thousand parí náà lọ́wọ́ wọn náà mo tọ́ náà sí ẹnìkan kò sí ọ ajá kan kò sí ọ oṣù kan kò sí ọ ìwọ ló sí ra ẹ kò wá nínú ti eléyìí kò ní lẹ́ni ta ló lówó lórí eléyìí níjẹ́ wọn wá sáré fún náà ní pé wọ́n ń ṣe wọ́n bí o tún gba owó mi yóò tún lọ lè kó sínú owó lélẹ̀ẹ́ léyìí tẹ́ ọlọ́run àlejò ọlásèpèlé yàmọ̀ àpò ọlọ́run rírà owó èlé bí ẹ bá ń pa yóò máa parẹ́ máa yàn lọ́wọ́ ni yóò bá tún kó sínú eléyìí eléyìí ló tún kó sínú wàhálà tó sì jẹ́ sí wípé ní ọlọ́run bá àlejò ọlá oṣù wà lọ́wọ́ ìwọ̀n gbà báyìí torí ìdí eléyìí àti inú nàṣì à ẹ̀sìn wa ẹ̀sìn kéèyàn pa wá sí ni kéèyàn rẹ ni síyàn ní pẹ́rẹ́ pàpọ̀ pẹ́lẹ́ tó ń ṣe yìí o ó dáa tẹra mọ́ eléyìí tó ń ṣe yìí o kò dáa jìnnà sí eléyìí náà ní kẹ́ni eléyìí náà ní ìtumọ̀ àdínú nàṣíà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó dásìkò wa bá ti ní àníwọ̀n pẹ́ a máa tẹ̀síwájú níbi àdìsí yìí kan náà ní ọjọ́ tí a bá tún ní ẹ̀kọ́ lórí eléyìí ká má fi lè dára wa dúró a rí pé a ní àdínú nàṣíà ẹ̀sìn wa o ẹ̀sìn ìkìlọ̀ ni tá a máa ṣe kìlọ̀ fúnra wa a sì jó yé wa pé tá a lá ṣe kìlọ̀ fún àbíkẹ́lá mi ṣe kìlọ̀ àdúgbò lè lá fún ọlọ́run ọ̀nà olóògùn jẹ́ fún ọlọ́run òun ni wípé ká máa ṣe ọ̀ràn yẹn ọlọ́run tó pa wá láṣẹ ká sì máa jìnà sí àwọn tó ní ká jìnà sí. bákan náà lè fi táàbì kí kó olóògùn ti jẹ́nà sí àwọn kíra ọlọ́run òun kọ́ ẹgbẹ́ táàbì tó ti gbèsè ayé wa òun náà ni ti bẹ nú ọ̀rọ̀ ọlọ́run gbogbo ntọ́lọ̀ ń pa wá láṣẹ ká máa ṣe òun kò láàmú sí i á máa fi ṣe wáàsí fúnra wa àwa fúnra wa á máa fi ṣe wáàsí fúnra wa á máa fi ṣe wáàsí lójú gbèsè ayé rẹ̀ ó ṣe dáa kò ní jẹ́ pé bàtà wa fẹ́ mú mọ̀nà ọ̀rọ̀ fíìmù téèyàn wò ní wọn wá fi mú mọ̀nà pé à ọ̀rọ̀ ti fíìmù kan ni gbàtọ́ ọ̀rọ̀ rí báyìí wọn náà rántí pé ẹbọ kagúláyà òun náà ni gbé wọn náà ni ó sì ní gbogbo fíìmù nìyẹn gbogbo ọlọ́pọ̀ fíìmù yẹn tẹ́ẹ̀mà kọ́ ni ẹbí ṣègbésí ayé tí ẹbí ṣègbésí ayé ni pé dáná ẹbí sọ fún wa àti inú nàṣíà lè láyé wà ní ìdá rẹ abẹ́rẹ́ bàtà aláàánú ẹ̀ tọ́lọ̀ nǹkan sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ó sì jẹ́ kí nílò rẹ̀ kọ́ máa rọrùn fún wa wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa